وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله وكفى والصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún ọlá rẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam bákan náà ń bẹ ọlọ́run àlékún yọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábà àwọn ń bẹ ọlọ́run àlékún ìgbésí ayé rọrùn àti ìfọkànbalẹ̀ àti àlékún àgbọ́yé ẹ̀sìn kọ̀nàkún jọ kó tó wọ́ ṣẹ́kínní kankan wa abẹ́ ọlọ́run fúrílì di nàìjíríà ọlọ́run jọ májò tùmọ̀ wá lórí májà àríwá alámájà arógun fárátù wa ọlọ́run gbogbo ẹni wa ilé tí wọ́n ti papòdà ọlọ́njọ́ mọ́ṣẹ́bà wa kẹ́ wọn tó fi lórí bàbá wa akọ́n lára àwọn olùpèpè sójú ọ̀nà alhaja sheikh mahidin ajani bello ilé tí padà sọ́dọ̀ ọlọ́run ọba lónìí ọlọ́njọ́ wa kẹ́ wọn gbogbo àwọn ibi tí kù sí bí èèyàn nígbà tí bẹ láyé nínú gbogbo àwọn dáadáa ilé tí wọ́n láǹfààní àti ìrígbèsè láyé ọlọ́jọ́ wọn sábà fi ṣe kẹ́ fún wọn. àbí ọlọ́run fún àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe lùgbọ̀ wí ètò yìí kọlọ́nkó jọ wọn sábà wá ṣe àlékún dáadáa rẹ̀ fún wọn. lónìí à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa. ẹ rí i pé ọ̀sẹ̀ tó kọjá náà ni a wa sọ̀rọ̀ nípa pé n tá ń pè ní àwùjọ kí ni tó lè mú ìyànjú bá báwùjọ ṣe dà lónìí ajẹ́ ká mọ̀ pé solution ti gbogbo ìṣòro láyé ọlọ́run bá ti kó solution yẹn fún wa nínú Islam a bùkátà ká máa lálàṣẹ ara wa bẹ́ẹ̀ ká máa dààmú jìnnà mọ́ nínú Islam náà ni ìyànjú sí àwọn oríṣiríṣi àwọn ìṣòro àtàwọn ìpèníjà ilé tó kojú wa òun náà ló pàtàkì rí wípé sọláhùn alùmùtẹ́màáyí sọláhùn alùmùtẹ́màáyí ó ń bẹ níbi ẹ̀fí sàlàhí àlùsọ̀rọ̀ àwùjọ tá a fẹ́ kó da tá a fẹ́ kó tòrò tá a fẹ́ kó tù kó bà ó ń bẹ níbi tí ìdílé kankan da tí ìdílé bá ti da ìdílé ló fẹ́ pòdúsì àwọn tí wọ́n fẹ́ lu àwùjọ ṣùgbọ́n wọ́n tún wà ní àwọn ẹnu iṣẹ́ ìjọba káàkiri láwọn oríṣiríṣi ọ́fíìsì káàkiri àwọn ẹnìkan yìí inú ìdílé kankan ni wọ́n ti jáde wá bí wọ́n ti tọ́ni nílé a máa ìdí a máa roni tí wọ́n ti tọ́ ni a máa reflect nínú bí yẹn ṣe máa máa operate ní gbogbo bí yóò tí yẹn bá dé láfisọ́ pé ṣẹ̀rẹ́ ìsìláàmù fi ṣàkólé kan báwo la ti fẹ́ ṣe àtúnṣe inú ilé wa tí ilé wa fi máa jẹ́ àmúyangan lé láàrin àwùjọ tó fi bẹ̀rẹ̀ láti bí ìkhtiyàrù zawj wa ìkhtiyàrù zawja ìṣẹ̀ṣẹ̀ tá a fẹ́ fẹ́ lọ́kọ ìṣẹ̀ṣẹ̀ arú èèyàn tá a fẹ́ fẹ́ níyàwó torí pé téèyàn bá ti rẹ́ ni eré fẹ́ ìgbàgbọ́ wa ni pé nǹkan rẹ̀ náà ló máa tara àwọn méjèèjì jáde tọkùnrin bá ti gbádùn tóbìnrin náà gbádùn àwọn tó máa tara wọn jáde ohun tó gbádùn náà ló máa jẹ́ pẹ̀lú àánú ọlọ́run eléyìí kọ́kọ́ jẹ́ ohun tó pàtàkì lẹ́yìn pé pàdé fọ àwọn méjèèjì yìí tá a bá ti rí lè yìí ṣe tá a ti ṣẹ̀ṣà tá a dẹ̀ ti fẹ́ra ẹni lọ́nà tó dáa tí kì í ṣe ìlànà ìṣìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí wọn rìn bá àgbàlagbà rẹ̀ tàná ṣe rìn oníkàlùkù kan ń lò gbèsè ayé bíi ti ẹranko ẹ̀wò nìsín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin wọ́n ti tara wọn lọ́pọ̀ fáwọn ọkùnrin wọ́n ti ń ṣe wọ́n ṣìbáṣìbo ṣìbáṣìbo ni wọ́n ń ṣe wọ́n ah inna lillahi wa inna ilayhi raji'un bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà àwọn náà pọ́nra wọn lé mọ́ àwọn ríra wọn sí nǹkan pàtàkì mọ́ oníkàlùkù náà kàn ń lò gbèsè ayé bíi ajá tó pàdé ajá ẹgbẹ́ rẹ̀ bíi ewúrẹ́ tó pàdé òbúkọ bí àgbò tó pàdé àgùntàn tí adìyẹ ilé tó pàdé ara wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń bára wọn lò eléyìí dẹ̀rẹ̀ foundation lé tó bá ti rí báyìí kó tí ń tàn ẹ̀sẹ̀tì kó tara ru ìpàdé pọ̀ báyìí jáde ju rádaràda lọ kọ́lọ̀ kó má jẹ́ kí rádaràda jáde nínú ọ̀rìn àti ẹ́ ló tó jẹ́ pé lẹ́yìn ilé náà ìtumọ̀ rẹ̀ ní pé lẹ́yìn ìgbà tí ọkọ àtìyàwó bá ti pàdé sọ́n ṣe gbogbo jọ́n gbègbè ayé lọ́kọláya ó wá ku àwọn nǹkan tá à ń pè ní àwọn hukuk hukuku zawji ń bẹ bẹ́ẹ̀ náà ni hukuku zawja náà ń bẹ lẹ́yìn ilé yẹn ó tún wá ku hukuku abinai lẹ́yìn wá gbà náà ó tún wá ku hukuku walidain lẹ́yìn ilé yẹn náà ó tún wá ku hukuku aqaribi àwọn ilé náà ní sáfẹ́ẹ́ ṣàlàyé bí mo ṣe àtẹ́máìsì ẹ̀ náà láti fẹ́ sọ ní ṣíṣẹ̀ǹtẹ̀lé lónìí kẹ́ẹ̀fì lè mọ̀ pé ìsìláàmù dùn púpọ̀ ó létò ó gbé gbogbo ohun tó lè jẹ́ kí solution dé bá gbogbo ìṣòro eléyìí tó kojú wa solution tó gbogbo ìṣòro yẹn ìsìláàmù ti gbé kalẹ̀ kí lè gbà lérò pẹ̀lú huququ zawj àwọn tó jẹ́ ojúṣe àwọn tó jẹ́ ojúṣe tí ó àwọn ẹ̀tọ́ àwọn right tọkọ fẹ́ gbà látọ̀dọ̀ ìyàwó rẹ̀ àwọn ẹ̀tọ́ tọkọ fẹ́ gbà lọ́dọ̀ ìyàwó rẹ̀ a máa jẹ́ ráìtì ọkọ a dẹ̀ máa jẹ́ responsibility tìyàwó kagbọ́ wáyé ń di eléyìí dáadáa kí ni irú nǹkan bẹ́ẹ̀ bí ìpele bíi mẹ́ta wọn náà ní mojọ jáde síbi tí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní àkọ́kọ́ náà náà ní eh, ẹ̀tọ́ kó gbà yí kíyàwó gbà yí pé ọkọ ni ó ní àṣẹ òun gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́mùsílẹ̀ nínú alukóran tó fọ́sọ́ ẹ̀ ṣáàtú ọ̀rọ̀ ní sáàtò ní ṣáàtì ọ̀tọ̀ lè làwọ̀ ìdí bí muhammed ọlọ́ ọlọ́run ní obìnrin tó jẹ́ obìnrin dáadáa o àwọn obìnrin rè o àwọn àwọn obìnrin tí máa ń jẹ́ tí ń jẹ́ ọ́ọ̀nì sáàtò kí ni ìtumọ̀ rẹ̀ àwọn olùmọ̀ ní ọ́ọ̀nì sáàbì ìtumọ̀ rẹ̀ ni pé mùtíyàtú lè zẹ́ òjì ha mùtíyàtú lè zẹ́ òjì ha obìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ lẹ́yìn tó tẹ̀lé àṣẹ tọlọ́run èyí tó kọ̀ náà ni àṣẹ ọkọ tẹnu ọkọ ká tílé bá ti ń ṣẹlẹ̀ tẹnu ọkọ bá ti káyàwó ẹ̀rí pípẹ́ láàánú ọlọ́run inú léyìn ajẹ́lé fọkànbalẹ̀ àwọn ọmọ ọdẹ àtàrà àwọn méjèèjì jáde àwọn ọmọ yẹn náà dẹ̀ ẹmúlẹ́tì irú nǹkan yẹn náà lára àyà wọn lára bàbá wọn wọn ti kẹ́ ẹ̀kọ́ pé ọkọ la láti ẹnu ilé ilé ìkọ́kọ́ jẹ́ ohun tó pàtàkì tọ́lọ́ ń dìídì fi sọ bẹ́ẹ̀ nínú àrùkọ́ àti pé n táà fi ń dá obìnrin ọkọ rẹ̀ ka à ń bọ̀ ọkùnrin náà ẹ sàmà bá wa ká lọ bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni hakul mawadda warahma mina zawja obìnrin gbọ́dọ̀ fẹ́ràn ọkọ rẹ̀ nínú ẹ̀tọ́ tọkọ fẹ́ gbà lọ́dọ̀ ẹni pé kò fẹ́ràn ẹ̀ fífẹ́ tọkọ fìfẹ́ rẹ pa lórí ẹ̀tọ́ ẹ̀ ni n tó fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀yìn yẹn nínú responsibilities tó gbọ́dọ̀ mójútó òun ni kó o máa ṣara lóge ṣara lọ́ṣọ̀ọ́ wú ọkọ ẹ lórí ní gbogbo ìgbà kó máa rí ẹ kínú ẹ máa dùn kó máa rí ẹ kára ẹ máa yá kó wọlé kó má dàbí kó jáde kó wà ń ta kára má balẹ̀ ń ta kó ti máa kíbi kó wà nílé nínú tí Islam mójútó nìyẹn ìyẹn àtìlẹ̀kùn aburú tọ́pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n tí wọ́n rí ń ta tí wọ́n ń ṣe ń ta nígbà tí inú ilé bá ti dùn ìta ò ní jọ lójúmọ́ ṣùgbọ́n tí inú ilé ò bá dùn kò ní tó dùn nínú lára ìyàwó nínú ilé ó dẹ̀ rí rádaràdà rú ẹ̀ ń ta lára àwọn obìnrin míì torí rádaràdà la máa pè tó tọkùnrin bá rí ń ta sínú ilé rẹ̀ ní tó lálùbáríkà sórí ilé yìí nìsín ṣẹ̀rá islam jẹ́ ká mọ̀ pé ìyẹn náà nǹkan pàtàkì ni ló fà á tó fi jẹ́ sígbà tọ́lọ̀ ń bá wa sọ̀rọ̀ ní alukur'an ni wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala bainakum mawaddata wa rahma ewu to na wa so oni nínú àwọn àmì wọn Ọlọ́run ni pé òun dá wa látara ara wa òun dọ́kùnrin látara òun dóbìnrin látara ọkùnrin òun dá wa nílọ́kọláya oni n tó ń dẹ̀ ti ṣe ni pé káwọn ọkùnrin lè máa rè látara ìyàwó wọn tí wọ́n bá ti jáde lọ tí ti dé kíyàwó kíkàbọ̀ kó yọ ọmọ kó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe pẹ̀lú ẹ̀ kínú ọkùnrin dùn kára ẹ̀ yá kórè ẹ̀ pé inú tó ń bíbọ̀ kínú ẹ̀ dùn tó bá ti wà nílé kára ẹ̀ balẹ̀ ọlọ́run ni òun wá fi nǹkan kan sáàárín ọkọ àtìyàwó tán fi ń jẹ́ ọkọ lóòótọ́ aya lóòótọ́ pẹ̀lú ara wọn ó ní wa rahma á dẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ obìnrin tòlùpẹ̀tẹ̀ obìnrin ò bá sílẹ̀kùn fẹ́ kalẹ̀ ọkùnrin ò ní rí gbígbà wọlé sílẹ̀ yìí ẹtún lé yín tó ẹyẹ ọkọ àtìyàwó tẹ ń gbọmí lónìí ẹ rí bíúdì inú ilé yín kó dábẹ́ ṣe ń bára yín gbègbè ayé ẹ ajá àtológbò yẹ kódà ajá àtológbò sì yín pàápàá ti ń yọ̀ mọ́ra wọn tẹ́lẹ̀ ni wọ́n máa ń sá fúnra wọn tí wọ́n máa ń fara mọ́ra wọn ẹ̀yin èèyàn ọkọ àtìyàwó ẹ bẹ́ẹ̀ ṣe ń bára yín gbé nínú ilé bẹ́ẹ̀ ṣe ń bára yín gbé ah! kó kó ẹ̀ tún kíra yín ẹ̀ sá síra yín ẹ̀ wá ń gbé àjèjì síra ah, ah, àti bí ìgbà ara yín ó ilé yẹn kò dáa kò dábẹ́ ṣiṣẹ́ inú ilé yìí kí nìyẹn ẹ̀sìn nǹkan rí hàn àwọn ọmọ àwọn ọmọ yẹn ò rí nǹkan rí ní ara lára ìyá àti bàbá rí nǹkan rí lára ìyá àti bàbá á máa lọ eléyìí tí ò yẹ kí abala ẹlẹ́ẹ̀kejì tó pàtàkì abala òun ni haqqul wilaya ala zawja obìnrin gbọ́dọ̀ mọ̀ yí ọkọ ló ní àkóso ilé o tó ní kó ń ṣe ìkúnlọ́wọ́ fọ́kọ tó ní kó ń ṣàtìlẹ́yìn fọkọ tó ní pé kó ń òbí instruction tọkọ bá mú ṣùgbọ́n ẹni tó ní ọkọ ni o kódà tó bá lóun ò jáde ò jáde sọlọ sọlọ fi sọ pé خرجت من غير إذن زوجها فلعنتها الملائكة حتى ترجع obìnrin tó bá kúrò ní sàkání ọkọ rẹ̀ tí ò ka ọkọ kún aláṣẹ léhùn lórí tó wá lọ bì kan tọkọ ọdẹ fún ní pàmíṣàn lọ tó dẹ fi lọ ànábì náà àwọn àlẹka gbé tí pèsè fún máa padà sínú ilé yẹn ẹwù náà ẹ ti rí bí Islam ṣe dá bó ṣe dùn tó ìjọ tóbìnrin bá ti rí rẹ̀ nídìí pé ọkọ mi láláṣẹ ni ẹ̀rí pé pẹ̀lú àánú ọlọ́run inú ilé ẹ̀ bẹ̀rẹ̀ sí tò inú ọkọ̀ náà dùn ara ọkọ̀ náà yá sẹ́rí bá a ti kéde yìí kalẹ̀ yìí ẹjẹ́ wa bọ́ sódò àwa tá a jẹ ọkọ gbogbo wọn tó jẹ́ baálé ilé àní sílé wa bá ti tò àwùjọ wa ti tò àìrílétò olọ̀pọ̀lọpọ̀ náà ló fi jẹ́ pé ibi tó ní kálukú náà mánéjì náà àwọn ọ́fíìsì tiwọn náà ti ẹ̀ àbí tó ti ń ṣiṣẹ́ lọ́ńdà àwọn ọ̀gá kan ìwọ náà ò fi rí bẹ́ẹ̀ tó ló fi rí bẹ́ẹ̀ ṣe dáadáa ló fi jẹ́ pé àwọn ojúṣe tí wọ́n gbélé ẹ lọ́wọ́ ìṣekúṣe ló ń ṣe olóbi jẹ́ pé oríṣiríṣi àwọn ohun tó yẹ kó ní kálukú manage kò sẹ́ńtúrì tiẹ̀ manage àti díẹ̀ nínú àwọn èèyàn torí kò rí ilé ẹ̀ manage kò rí ilé ẹ̀ tó kò rí ilé ẹ̀ tó kọ̀ báwo ló ti fẹ́ tó kọ̀ ta lẹ́lómi fi máa wọ mọ́tò pẹ̀lẹ́ ni tí wọ́n ọjọ́ ríra rí kó tó rìn ní ìṣẹ́jú mẹ́wàá nínú mọ́tò yẹn abá ènìyàn jà abíríyìn ọ̀bá jà nínú mọ́tò lẹ́lómi fi máa wà láàárín ọjà tó fi jẹ́ pé ariwo ẹ̀ ló máa gbọ́ wàhálà ni kò lè débì kan báyìí kó mọ bó ṣe lè manage system bẹ́ẹ̀ àfikún ṣàfà ọ̀jọ̀gbọ̀n àfikún fa wàhálà àfikún hùwà ẹlẹ́kọ̀ọ́ àfikún hùwà jàgídíjàgan torí pé kò ní láti lé kò rí lé náà manage kò rọ́dọ̀ ọkọ manage kò rọ́dọ̀ ìyàwó ẹ̀ manage kò rí system inú ilé rẹ̀ tún kọ̀ ẹni tó wá jẹ́ ọkọ àwọn tó jẹ́ ti ọkọ tí ilé ti máa ń tò tó fi máa ń jẹ́ kí àwọn tó bá jáde láti inú ilé yẹn rí tàtò òun náà ni àwọn ẹ̀tọ́ ta fẹ́ kalẹ̀ àkọ́kọ́ náà ni òun ni tó ní ṣe pẹ̀lú hakul ojúṣe ti sàdáàkì obìnrin ìyàwó tẹ gbé sílé san sadaki ẹ̀ àwọn bàbá ńlẹ̀ yorùbá máa àwọn máa ń pè ní owó orí bó fẹ́ bí ẹ pé kì í ṣe pa ara obìnrin ṣùgbọ́n yorùbá tó ti kọ́ tó lè gbọ́yé nìyẹn àná san sàdáàkì ẹ̀ san sadaki ẹ̀hẹ́n ibi tá àbúrú yẹn ti tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá yẹ kó bá pàtàkì obìnrin yẹn wàá tọrọ ẹ̀ wàá wá fi ẹ̀tọ́ pé mo fẹ́ fẹ́ ọmọ yín ohun tó jẹ́ ẹ̀tọ́ tó bá béèrè pé ẹ fún mi ní nǹkan báyìí kó jẹ́ sàdá àkíní wàá fún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn tí ọ̀ ti máa ń ṣe o pé èmi ni màá máa ná o ṣé o ti rí pé mo ti bẹ̀rẹ̀ láti ibi sàdá àkí fún ẹ ẹ̀hẹ́n bákan náà òun náà ni hapu nafaqo ẹ bọ̀ pé tẹ́lẹ̀ ẹni sìn ẹ̀kan ṣe ló máa gba ti máàrù yẹn ó wá kù continuous responsibilities <laughs> àwọn ojúṣe tó wọ́n máa lọ bẹ́ẹ̀ tó wọ́n máa lọ bẹ́ẹ̀ jíjẹ mímu wíwọṣọ owó ilé ibi tó bá ń gbé owó iná owó ilé ìwé àwọn ọmọ gbogbo àwọn ilé yẹn látòkè délẹ̀ láàárọ̀ ojúṣe tọkọ gbọ́dọ̀ máa ṣe ni ẹ̀sà tẹ máa ṣe títí torí bá a ṣe ń sọ lókè lẹ́ẹ̀kan sínú yín jù tẹ́ ń dá tọ́mì kó ṣóun gbọ́ tẹ́ǹtà tó ń fi máa pìlẹ̀ fúnjàwó mi máa jẹ́ kó náà gbọ́ ẹ̀yìn náà ti ń gbọ́ sí nígbà yìí nìsín sẹ́yìn náà ń ṣojú ṣe jíjẹ mímọ àwọn ìyàwó àtàwọn ọmọ ṣe mọ̀ pọ́rùn yín ló wà ṣá owó lérí àwọn ọmọ ṣe mọ̀ pẹ́yìn lẹ́gbọ́dọ̀ ṣe tíyàwó yín bá ń bá yín san nínú àwọn ta kàálẹ̀ yín náà bíl ta kàálẹ̀ wọláhì òun àtúntì yín ẹ̀tọ́ ẹ̀kọ́ o ojúṣe ẹ̀kọ́ o ọ̀rẹ́ ló ń takun yín láti ọ̀kan ẹ̀ wá yìí tó bá yá yín pàápàá gbà kó yá yín ni ah, àwọn ọ̀rọ̀ yìí kẹnu gbogbo tó dà gbòròrú rẹ̀ gbogbo tó dà pọ̀lọpọ̀ gbéyàwórú rẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ fi di ọmọ gbòòrò tọ́pọ̀lọpọ̀ ọmọ obìnrin fi di tó ń gbà lọ́wọ́ ọkùnrin ta torí pé àwọn òbí òṣojú ṣe fún nínú ilé tọ́pọ̀lọpọ̀ ọmọkùnrin náà fi ń wó lọ́nà haram torí pé wọn rí ẹ̀tọ́ nínú ilé bó ṣe yẹ kí wọ́n rí ìyẹ́ ò fi tẹ́lẹ̀ ọ̀nù kọ bàbá rẹ̀ náà ò fi líláwọ́ kọ gbogbo ilé inú ìsìn nínú àwọn àìsí ẹ̀kọ́ èyí tó gún láàárín ọkọ àtìyàwó ibi náà láti máa tẹ̀síwájú ló tẹ̀síwájú pẹ̀lú ògbó lọ assalamu warahmatullahi wabarakatuh àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò ìpè òdodo tí ó ń dé sí ti gbọ̀wọ́ ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa taofik ògúndìyẹmú broda qasim ṣọ́gàolú broda DBC maruf bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa dáhàwátò lẹ́hàkì lẹ́mí abáòkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed al-awwal ona ni zero